èmi ni yíṣàwọ àjàgbé ilé ìmọ̀pọ̀ àjọ ìkòyí ìwé ọ̀sán state àpáta àjàgbà gidi àwọn bàbá bàbá bàbá bàbá tí wọ́n tẹ abúlé ìdó ìyẹn kọ́kọ́ wà ń bẹ̀ láti láéláé kó tó di pé wọ́n gbéṣẹ̀ kí àwa náà tó tó dé ibẹ̀ pẹ̀lú àwọn bàbá tó kù láyé ibẹ̀ la ti ń jẹ tá a ti ń mu tá a ti ń ná tá a ti ń lò. gbogbo dúkìá wa ọ̀pẹ ni kòkó ni eh, mángòrò ni nǹkan nǹkan bẹ́ẹ̀ nǹkan mèremère bere mèremère ibẹ̀ la ti ń mọ̀ àjàgàjìgì wa ni látàwọn na láti náà yọ. àwa náà dé bá wọn ní ẹnu rẹ̀ wọ́n fi ń ní àjàgàjìgì pé nǹkan téèyàn ó débẹ̀ tí ọkọ̀ ha kí nǹkan ìwà ṣe rí kí nǹkan ìwà ṣe rí báyìí o ọmọ pé nǹkan ńlá ni àjàgàjìgì nu àjàgàjìgì ní ìgbà téèyàn kọ́lé alájà mẹ́wàá alájà mẹ́ẹ̀ẹ́dógún ológun àjà táwa ń pè ẹ wò bí ilé ìṣe ga tó ẹ wò bí ilé ìṣe ga tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àjàgàjìgì ló ti jẹ́ nǹkan àwòyanu. ìtọ́lọ́ ń dá síbẹ̀ téèyàn bá gun bẹ̀ tó bá débẹ̀ yóò rí bòmí yóò ṣe bí búlọ́ọ̀kù náà ìmọ̀ ibẹ̀ téèyàn bá dé bòmí yóò ṣe bí èèyàn ń gbénu ilé flat ń bẹ̀ téèyàn bá dé bòmí tó bá kó kó sínú àpáta ń bòmí tójò bá ń rọ̀ nígbà ọdún gẹ́gẹ́ bá àwa náà ṣe bá ń bẹ̀ ojú ò lè ojú ò pààyàn rárá ibòmí ń bẹ ń bẹ pé pé bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ èèyàn máa rò wípé àbí kí ni wọ́n ń ṣe láàrin yìí ṣé ń kọ́ èèyàn léèwé ńbẹ̀ ni tó pé èèyàn máa rí míì wọ́n máa kọ́ níbi abc ad nǹkan kan èèyàn ò rí míì tí ó dàbí àpáta tí èèyàn ìjókòó pé tọkọ tìyàwó ó jókòó tàbí àbálẹ̀ kan wà tí wọ́n kún àbálẹ̀ eh, ọmọlẹ́yìn wọn jọ tí wọ́n ó jókòó èèyàn ò rí míì bí èèyàn ò rí pé yes àbí erin gba bí ìkọjá ni ẹtú ẹ ṣe erin mọ̀ rè ayé ìgbà náà nǹkan mèrè mèrè mèrè mèrè mèrè tó wà níbẹ̀ nìyẹn tó fi ń já òòyà àti láíláí tí àwọn bàbá wa ti fi bẹ̀ hàn wá tí ìbá ṣe pé èèyàn bá mutí yó ló lè débẹ̀ ló lè ṣubú. Hmm tí ìbá ṣe é pé èèyàn jẹ́ ọkàn tí òun gangan gan ọ̀jọ̀ lọ́kàn mímọ́ làyà rẹ̀ lè máa já ń bẹ̀ alábìàmọ́ tó tó nínú gbogbo àpáta tí ń bẹ ní nàìjíríà bóyá ní ń bẹ tó àjàgàjìgì bẹ́ẹ̀ bá sun bẹ̀ báyìí tẹ́ ẹ bá pàjàgà jìgì lẹ́ ń lọ tẹ́ ẹ bá sun bẹ̀ kò sí nǹkan kan tí ó ra yín la ẹ lè rí nǹkan kan tí ó pàtẹ́wọ́ tá a bẹ̀ pé yọ dẹ̀rù báyìí tàbí ìwìn ilẹ̀ kan ní ọmọ ń taná lọ yìí èyí tó bá taná ń bẹ̀ lóru ọ̀dẹ̀ ló ń taná bọ̀ oríire tí èèyàn ń ṣe láàrin yìí àtọ̀dọ̀ ọlọ́run ló ti ń wá ẹmbásì pòun fẹ́ rí yóò lọ ọbẹ̀ náà ni bàbá wa ó bẹ̀rẹ̀ látòrí amúsòye wùmí pẹ̀lú àwọn bàbá bàbá bàbá tí wọ́n sọ dẹ́ńbẹ̀ àwọn ènìyàn fi á mọ ibi tá a máa gbé máa ṣeré ńbẹ̀ tágbè máa gbádùn ńbẹ̀ bàbá sọdẹ sọdẹ sọdẹ sọdẹ tágbè máa sinmi nǹkan kan ò ṣe ń rí títí tẹ́ sílẹ̀ búra àwa yìí náà tá a sì tún tẹ̀lé ayé kódà takú lásán ògbé alẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ bá ń tá a fẹ́ ni pé téèyàn bá wà tí nǹkan bá wù ìjọba tí wọ́n bá sọ pé nǹkan báyìí kí wọ́n bá dìfẹ́ lọ́ọ̀bù bẹ̀. Nasiru làwọn láti ilé mọ́kọ́ àjọ. ma a lele bụ ọkpụkpọ ndị a fi n pè ní àjàgàjìgì ìgbà tí ń bọ̀ tí ń bọ̀ tí ń kà òkè wo lọ́wọ́ àpọ̀tò báyìí àjàgàjìgì ni rí lóríṣiríṣi ìtọ́jẹ́ ibi ń pè ní ibi tí à ń wí omi máa ń yọ lábẹ́ àpáta omi yẹn ìṣe ń padà àárẹ̀ ìjáde lọ́lọ́run ṣe lọ ọlọ́run lọ́mọ bó ṣe jẹ́ bàbá kọjá ń bẹ̀ kẹyìn òní mọ̀ pé orí omi kan bẹ̀ ń bẹ̀ ọlọ́run ló fi ń jẹ́ ọlọ́run ṣe lọ ilé òkè àjàgàjì yìí amẹ́rin yìí ti ń bẹ̀ ń bẹ̀ ẹ̀pọ̀ ń bẹ̀ bí kan bẹ̀ náà là ń pè lágbèlè eléyìí ní ìsìn àgbẹ̀ ìka kékeré ọlọ́run gbé kalẹ̀ ló gbé kékeré kalẹ̀ báyìí ó tún gbé kékeré kalẹ̀. Wa wá gbé nílá kan òpè bá débẹ̀ kan tá a bá rí báyìí dàbí pé ká fọ́ tí ò sì ṣe kì èyí lọ lọkọ sí abala bí fi máa torí tó bá kan yóò máa horú téèyàn ó rí tí èéfín ó gbobẹ̀ pìtàkù téèyàn ò tá a máa fi débẹ̀ sígbà ìgbà tó rí padà ní torí gbogbo bá ṣe rìn àní wà látọ̀ báyìí torí tá a fi débi kọ̀ọ̀kan tá a sì fi máa gun lọ tá a gun lọ gba àbágùn dókè tá a látọ̀ mọ̀ pé à àti bó ṣe nílò tọ́jú pé bẹ̀ mí á dé bẹ̀ mí lásìkò báyìí kúkú ọmú yẹn ni á dé bọ́ mi báyìí òru ọmú yẹn ni òru ọmú yẹn ṣùgbọ́n àsìkò kan sì ń bẹ́ẹ̀ ó yẹ pé iná ògùn sọ báyìí gòkè ń lọ nígbà bá gùn tán tí iná bá bọ́ọ̀lẹ̀ báyìí látò mọ̀ pé àṣebi tí yíyá ti gòkè tó dínà tó bá yẹ ká máa lọ wá rí i pé wàásù ọ̀rọ̀ mọ̀lá àgbà ló bẹ̀ tó níyàn gbogbo yàrá bẹ̀ ló gbogbo ọ̀nà sí. àgbà ọ̀nà ọmọpá àgbà bẹ̀ wá wọlé dé àbàmọ́pá yìí ṣùgbọ́n níyì ọ̀nà ọlọ́kàbí ọ̀nà ọlọ́kàbí wá dé àwọn onílù táwa já ìlú láti débẹ̀ ìwé wọ́n bá ní àǹfààní láti jẹ́ pé wọ́n bá ṣe nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan tá a wá ń fẹ́ bẹ̀ ju pé nǹkan bá débẹ̀ ní nǹkan àlùmọ́ọ́nì tó lè jẹ́ pé a máa rí i.